kúṣẹ́ kúṣẹ́. bí ṣe ń gbá wájú òun máa nù tẹ̀lé máa nù tẹ̀lé. gbẹ́sẹ̀ jẹ́ òun bíi túnṣọ́ túnṣọ́ túnṣọ́ yóò nù gbogbo. kábíyèsí ọ̀tún ló ń jẹ́ ọ̀tún ló ń jẹ́ ẹ tẹ́wọ́ mọ tẹ́wọ́ mọ. kí ni iṣẹ́ tiẹ̀. àmójútó rẹ̀ dà ṣé tí wọ́n bá ti dọwọ́ bò papọ̀ báyìí téèyàn mójútó wọn kò lè pẹ́ tì í mọ́. láyé ìgbà tí yín àfihàn gbòdòdó tì. àmójútó àbí wọ́n ní ẹ̀tẹ́ wọ́n mọ kábíyèsí ń pè yín. gbogbo nǹkan tẹ kó dání ẹ kó sílẹ̀ ẹ jókòó bẹ́ẹ̀ ni. láòyè kábíyèsí. mi ò ní kó jókòó. mo wò pé. ìwọ ò sí lára wọn bẹ́ẹ̀ ni níwọ̀n ìgbà tó jẹ́ wípé àmójútó nìkan ló fẹ́ ṣe ìwọ ò fẹ́ ṣiṣẹ́ ní báyìí ìgbálẹ̀ tó wà lẹ́lẹ̀ wà wà mú wà bẹ̀rẹ̀ sí ní gba gbogbo àyíká yìí wà á gba tó máa mọ́ tóní tóní bó ṣe ń gbálẹ̀ ni kò mú àkísà tó wà lẹ́lẹ̀ ni kò máa nú gbogbo ara ògiri bíbà bẹ́ẹ̀ dẹ̀ ni kò máa kólẹ̀ ó yá ó yá ó yá ó yá bẹ̀rẹ̀ báyìí báyìí. ní kíákíá. Gbogbo kí o dẹ̀ jù ẹgbẹ́ oníkábíyèsí ṣe. Ẹ̀rọ kẹ́kẹ́ you know.